وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. alhamdulillah wa sallallahu wa sallam wa barik ala rasulillah. وعلى آله وأصحابه وعلى كل من تمسك بسنته واهتدى بهديه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرفع وقف ولوم لك الحمد يا ذا الجود والفضل والعلا ọba tí ó fún wa láwọn oore ọ̀fẹ́ tí kìí ṣe fún fẹ́ gbà nǹkan kan padà lọ́wọ́ wa kó tó fún wa. lakal hamdu ya zal judi wal majdi wal ula. ọba tó tó ní fún ní nǹkan tí ò retí nǹkan kan eléyìí tí wọ́n fẹ́ fún padà. تبارك تعطي من تشاء وتمنع تبارك تعطي من تشاء وتمنع kábíyèsí ọlọ́run ọba náà ọba tó yẹ pé àrà tó bá àwọn ló máa ń dá níbi àwọn nǹkan rẹ̀ ẹlẹ́ tó máa ń ṣe látàrí pé fẹ́ fúnni ní nǹkan ni àbúfẹ́ ṣàìfúnni ní nǹkan àrà tó bá wọn lọ́wọ́n ló máa ń dá láàrin àwọn ọmọ nígbà míì Àbàtọ́bà ọlọ́run ló máa ń dá láàrin àwọn ọmọ tí yàn kọ́ ní iṣẹ́ ń gbà àbí tí yàn kọ́ lẹ́kọ̀ọ́. Tóhàn tí máa ń dáṣà ààbò wà tàmùnà ìrò tàbà. Ẹni tó bá fẹ́ mọ ọmọ kẹ́ pẹ̀lú nǹkan wàhálà táwa ṣe lórí ẹ̀ làwa máa wò kò Tàbárọ̀ ọlọ́run àwa fún ojú wàhálà táwà rò pàwà ṣe lórí orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá ta ìṣàwò àtàmúnà má ta ìṣàwò àtàmúnà ìrọ̀tàbà. ro ọmọ kéwù kan má ro pin bákan náà má ro ọmọ ẹ̀kọ́ṣẹ́ kan pin má ro sídẹ̀ǹtì ẹ̀kan pin má fojú sára kan pé ojú tí mò ń wò yìí eléyìí olówó lélẹ́yìí lọ́la ọmọ ilé tí mo ń wò yìí olóògbò ọmọ ni lọ́la ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ àwọn tó wá yọjú kúrò lára wọn tó ń wò wọ́n ní opá ilé yóò lè jámà kankan ó ṣe é ṣe pé ẹpọ́dọ̀ ọlọ́lọ́ tara ọkọ ẹ tara àbúrò ẹ jáde tara ẹ̀gbọ́n ẹ jáde àbọ́mọ tó wá gbé lọ́dọ̀ ẹ gbogbo ẹ̀dá tọ́lọ̀mbá ti ní kó mọ̀láyé má fojú kiri ẹnìkan ọ̀ torípọ́lọ́wọ́n ẹnu àyà ni pé ha àjásí tó mọ̀ mọ̀ fúyọ̀ ọ̀lálágbájá máa rí báyìí ń bá dẹ̀ sí báyìí pẹ̀lú ẹ̀ ń gbà yẹn torí ìdí èyí ọlọ́run gbogbo ìgbésẹ̀ tó ń gbé gbogbo ọ̀rọ̀ tó ń sọ gbogbo òṣèṣí tó ń ṣe tára ọlọ́run bá bá dé kó máa bẹ̀rẹ̀ sí kábàámọ̀ pé àdá káàbọ̀ lónìí lórí kòjọ́ gbogbo ilé tí a ń bára wa sọ yìí ní ìbádà fàwátà ń sọ àtẹ̀wọ́nà tí a ń gbọ́ ó ní náà ní ọjọ́ jùmọ́ ó e, bùkátà ká palẹ̀ ọkàn wa mọ́ fún àwọn tó yẹ ká tún mọ̀ lọ́jọ́ jùmọ́ tó ní jẹ́ ọ̀kan torí díẹ̀ yìí kí ni nínú nǹkan tó yẹ kí a mọ̀ lọ́jọ́ jùmọ́ bẹ́ẹ̀ ni sì jẹ́ ọjọ́ jùmọ́ yìí ó náà ní pé ká palẹ̀ mọ́ káwẹ̀wẹ̀ jùmọ̀ kátó kúrò ńlé yàtọ̀ sí wíwẹ̀wẹ̀ jùmọ̀ kàwọ̀ṣọ̀ gidi sọ́nù láyàwó ní rúpẹ́ ọjọ́ ọdún àárín ọ̀sẹ̀ wa mùsùlùmí ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ tó kí ń gé kánná ẹ̀ tó ń yọ ṣọ̀bọ̀lọ̀ olófin ni rániṣẹ́ káyé tó lájú tó yí pàápàá tí ò tiẹ̀ sí ìsinmiṣẹ́ tó pọ̀ tó yìí àmẹ́ni eré tàná a máa gé kánná ti sọ pé kí ni tó fi ṣe nínú iṣẹ́ lónìí tó wà rí irinṣẹ́ tí wà fi ṣe gé fa irun abíyá ẹ̀ bákaná irun bí táwọn oṣùkòtò sí iná fa ṣèmọ́tótó oríkèríkè ara ẹ̀ eléyìí ní tíṣẹ̀rẹ́ Islam eléyìí tí sáà náà sọ̀rọ̀ sọ́lọ̀ tó fi kọ́ wa nínú àwọn táwọn pè ní súná ní fìtìrọ mójútó gbogbo àwọn àyè yìí bákaná tí ma ń bá ti ṣe kútùbà lọ́wọ́ kò sí ẹgbẹ̀ ma ṣùgbọ́n tó bá wọlé lásìkò gbà náà lẹ́tọ́ àti ṣe náfílà ọ̀rọ̀kọ̀ àméjì ìmáàmù mi àti ẹ̀tún máa sọ fáwọn èèyàn wípé kójókó kójókó torípọ̀ ti ṣe kútùbà rárá o arákùnrin kan wọlé lójú ayé ànábi sọ̀rọ̀sọ̀rọ̀ nígbàtà náà mi ṣe kútùbà lọ́wọ́ kó wá jókòó kò ṣe náfílà ànábi wa náwọ́ ti ṣe náfílà eléyìí jẹ́ nínú ẹ̀kọ́ tí a bá ti wọ́n mọ́síd kódà kí kútùbà ti máa lọ ó lẹ́tọ̀ọ́ kẹyàn ṣe náà fìlà rọ́kà méjì kò dá kò máa pẹ́ dé ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ sí ẹ pẹ̀lú ètò pé ọlọ́run bá jẹ́ kó pẹ́ lè ní ẹ má wàá jókòó bó wà pa fóònù àbíkò silent ẹ̀ kò sojú ẹ̀ nílẹ̀ má yẹ kó vibrate pàápàá kó máa máa distract attention níbi tó ti ń gbọ́ kútúbà ìmáàmù nìkan ló lẹ́tọ́ àti máa sọ̀rọ̀ nígbà tí kútúbà bá ń lọ Ànábì sallallahu alaihi wasallam nínú hadith tí máa Muslim ṣe gbà wá rẹ̀ òní man qala li sahibi sah faqad lagha wa man lagha fala jum'ata lahu Ànábì ní tó bá ti sọ fẹ́ni kejì ẹ pé dákẹ́ ńgbà tí kútúbà ń lọ ó ti wíwí kú yìí ó ti ṣe ohun tí ò yẹ kó ṣe ẹni tó bá ti wá ṣeré ilé ìkọ̀ ní dáadáa jùmọ̀ ní pípé torí ẹ̀jìnà sáwọn ṣe sí ìmọ́mù mi tó wá ń bá àwọn jọmọ́ sọ̀rọ̀ nǹkan ṣe kàbílọ́wà sí òun á ti máa sọ fún àwọn jọmọ́ yìí pé ẹ àbí abẹ́ẹ̀rí kí lórúkọ àwọn imam ẹ̀lẹ́ tó wá ń kó bá ládá sí ẹ̀ka àwọn èèyàn gbà nígbà tí wọ́n wá kí ìrùn tí wọ́n wá jọ́sìn fọ́lọ́hun ẹlẹ́ẹ̀kejì ká fi yanjú ẹ̀ka tó kúrò ká tó wọ́n tẹ̀síìrì wá padà nísànsán àwọn àmì tó máa ṣèṣe sí kan òun ṣe kútùwà lọ́wọ́ ẹnìkan bá tú ìwọ ṣe kútùwà lọ́wọ́ ẹnìkan wá ń bẹ̀ẹ́ tú sí yóò bá àkọ́kọ́ náà ta fẹ́ bèèrè lọ́wọ́ ẹni pé ìwọ tí wọ́n ṣe kútùwà ṣe wò gbọ́ Yorùbá ni òdè ní tó bá kó wọ́n gbọ́ Yorùbá kéléré tó lè kákó tú fúnra rẹ̀ akéjì ni pé àwọn tó ń bá sọ̀rọ̀ yìí ṣó mọ̀ pé gbogbo wọn náà wọ́n ìmáàmù wa di mélòó ẹlòmíì ti ń béèrè béèrè lọ ààrẹ gbá bàtà máa di tẹ́ máa tó kó túbà àti ìjì náà gbọ́yàtọ̀ tó wà láàrin sọ̀látù lè jímá wà sọ̀látù lè àìdẹ́ yìí gbọ́yàtọ̀ tó wà láàrin ẹ̀ lónìí kò yé damọ́sálà pọ̀ mọ́ra wọn ìrún sọ̀látù lè jímá tó ìrún sọ̀látù lè àìdẹ́ àti ìdí iléyá tí kútùbà tẹ́lẹ̀ yẹn bá lọ lọ́wọ́ a lè sọ̀rọ̀ ò gbọ́míyé ẹ̀hẹ́n ẹ̀kẹ́ ò kìí ṣe kìí ṣe wàsá kìí ṣàwàdà kìí ṣe tí a máa fi ìròrí yanjú ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ẹ̀rí ni kútùbà tó bá ń lọ imam torí ẹ̀gbà láyé wà ń bi eléyìn ẹlẹ́mọ́mọ́ tí ó yín kankan ẹni ṣùgbọ́n kútùbà ti jùmọ̀ àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ní kẹ́lò ní ìtù tó bá ẹgbẹ́ ni tó fẹ́ tún yẹn lẹ́ni tó gbé dé àwọn èèyàn yẹn jẹ́ kó kúkú sọ àrọ̀bíyà ẹ̀bó ṣe lè sọ kódà tí ó bẹ́ẹ̀ fún wọn a kì ń sọ̀rọ̀ nínú kútùbà o ẹgbélé náà yé dáadáa o àbí ọlọ́run bá kó jọ kó wa ẹni tó ń wá pẹ́ dé torí pé ni ó ti fẹ́ kó tó jẹ́ ọ̀rẹ́dì eléyẹn náà tọ́ wọlé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò dẹ̀ jókòó kó máa gbọ́ kútúbà nígbà tó bá ti ṣe náà fìlà rọ́kà méjì ẹ̀tàn kí mọ́mù náà wá jẹ́ kí kútúbà nítumọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kútọ́bù lónìí inna lillahi wa inna ilayhi raji'un àyà máa rin ní tíyàn bá gbọ́ tẹ́ẹ̀sọ́bẹ̀ dí ayé ẹ̀fẹ́ ayé àwádà gbogbo tí ó relevant pẹ̀lẹ́ sin wa gbogbo tí ó ìṣàwọn tó wá gbọ́ kútùbà láǹfààní èrò ló kún mọ́sálásí rẹpẹtẹ yìí wọ́n rí kankan dè mú lọlé kútùbà yóò tiẹ̀ mú fún wọn náà ní fata wọn náà fi ń tẹ fóònù tó fi ń ping tó ń whatsapp tó ń chat nígbà tẹ́ ń ṣe kútùbà lọ́wọ́ torí pé bó ṣe ń lásìkò ẹ̀ náà nílòkulò lórí rédíò lọ́wọ́lọ́wọ́ báyìí náà ó mọ ẹlára náà lórí mímbà rí àbẹ̀ọ́lọ́run kójọ kú tún ní kálukú wa ṣe ń bí o báwa ṣe ń sọ ìlà lè sọ tọ́lọ̀mbá lè kò gbọ́ tó fi ẹ̀tanú fi fi fi àbàbá lẹ ní o bá tábà kọlọ tún bẹ̀ ṣe ní o bá tábà kọlọ tún bẹ̀ ṣe a ń tẹ̀síwájú lè nínú tafsiru wa ọ̀fàmá zojina lẹ́rọ̀ẹ́sọ àmàlìhì fara'ahu hasana فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون أرى الله نسر لك دولهم بواه fún gbogbo àwọn ẹ̀dẹ́ èèyàn pàápàá jùlọ ìwọ tó ti ṣí ilẹ̀kùn ẹ kalẹ̀ tí ṣètọ́ni ti ń ráyè wọlé jáde ọlọ́wọ́ bá ní àfàmà ń zú yínà lẹ́gúúzú ọmọlìhì ọlọ́ni ẹ̀rí ẹni tó já sí pé zùjínà lẹ́gú èṣù dìsáyìn iṣẹ́ bí rẹ̀ fún ó jẹ́ kó máa rí níṣẹ́ rí fara'ahu hasana àwọn tí ò dá ló ń sọ ìṣúdẹ̀ yẹ kó máa rí nǹkan ẹni tó dá fara'ahu hasana tó bá pé ibi tí ṣù bá dáadé ẹgbà ní pé insult àwọn sọ̀hábà adẹ̀má insult ọ̀rọ̀ ní adẹ̀má jù àwọn èèyàn adẹ̀má lọ́kìrọ̀ fara'ahu hasana tó bá dẹ̀ pé ibi kó tún dẹ̀sì so ẹmọ̀gbọ́n ti jẹ sàúrì tán báyìí ẹ̀rọ́jú ẹ kínú tán ò ẹbá tí ń gbọ́wà tán bá ìsẹ̀ ẹ̀kọ́kọ́ lọ kí ó sọ̀rọ̀ tó lè ṣìnà tàbá tí wá kínú tán tàbá fẹ́ sùn gbà náà tí ò bá ti nípa ṣẹyìn lára ẹ̀lọ́sùn wórówóró ní ọ. Àfàmá ṣùjìnà lẹ́rọ́sù àmàlìhí fara ẹ̀rọ ṣàṣánà. Kátó bọ́ọ̀lẹ̀ lórí ibi tá gúnyẹjú ọ̀pọ̀lọ́wà sí. Àyàkúnmọ́lá. Kò sẹ́ni tá ń torí rẹ̀ sọ ní ń sọ ibi kìí ṣe àṣẹ ọlọ́run tẹ̀lé òkòdẹ̀ sẹ́rù tó gbọ́dọ̀ bẹ̀yìn tó fẹ́ jíṣẹ́ ọlọ́run ẹ̀kọ́ àpàjùlọ kí ló ń bẹ̀ lẹ́rù láti ṣàlàyé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó bá níṣe pẹ̀lú sọkúsọ láwọn tí ò lè pò lójú láti bẹ̀sìn ọlọ́run فرآه حسنا àwọn tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí já sáré yanjú nǹkan mí náà fún omi tàbí náà ká tó lọ anábi sallallahu alaihi anhu ó gbé pẹ̀lá anábi kìí ṣe ọdún mẹ́wàá àbíká nínú tí ò dín lọ́dún anhu wa sallallahu alaihi wasallam ó ní anábi tó bá láàárín ìgbà tánábi fi máa ń kí salatu subhi sígbà tó fi jẹ sàhúrì tán lè ti ka áyà 50 ní sáànábi máa ń sùn lófin káyà 50 kò tún máa gbọ́ nínú àwọn analysis tó bùkátà kò mọ̀rí o anábì máa ń tìláwà alkùránì tó bá ti jẹ sàhóòrì tán bí tá a ti láǹfààní àti mọ ilé yẹn ó ní ọ̀rọ̀ ẹni tó gbélé pẹ̀lú anábì tí ṣe sàhábí tó sọ fún wa yìí ìwọ wá ní káwọn èèyàn ọjọ́ tó ti gbé fátíwà ṣéèkù tiẹ̀ ọjọ́ tó ti gbé fátíwà mùdírù tiẹ̀ ọjọ́ náà ni wọ́n ti wá fọwọ́ dẹngẹrẹ mú sọ̀látù súbìhì gbogbo fẹ́ kó ilé ìjà ọlọ́run yé dẹ̀sùn máa rẹ̀ lójúmọ́ ṣetọ́nì ló ti sáyẹ̀ fún ẹ̀. ìdínà lágbóòsù àmàlì ìbọ̀rọ̀ ààbò àbànà. èyàn ṣe máa ṣe kò sani tó fẹ́ mú mi ọba tó dẹ́ ńkọ́ kò tó ẹ mú ẹni tẹ́ ẹ̀dẹ̀

torí pé tó bá ti jú ẹ̀dá kan tó dẹ̀ lọ ń padà ń kọlu òfin ọlọ́run ọba ó ti jú ẹ̀dẹ́ ìyẹn kán ṣe lọ ń ti jú ẹ̀ o. ọ̀la sallallahu alayhi wa sallam law ya'lamu an-nasu fi nida'i was-safil awwal. kó o bá tún gbọ́ ẹ̀rí pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ ní tó ń ṣàlàyé fún wa ní tó ń jẹ́ ká mọ̀ pé kéèyàn make sure pé òun kí sọ́látù subhi ní jàmáà ní o. law ya'lamu an-nasu ma fi nidaa'i. àpá kọ́dà rẹ̀ sọ́látù tó bẹ̀ ti àárọ̀ yìí ó tún jẹ́ nínú òun tó lọ́lá jù nínú òun tí yàn kí láyé sọ́látù subhi fi yawm al-jum'a ìrun àsùbá tí yàn kí ní jàmáà níjọ́ jùmọ̀ tẹ̀ tó wá gbọ́n tánà bí sọ nípa gbogbo oorun. Law ya'lamu an-nasu ma fi an-nida. Arábìnrin táwọn yọ bá mọ ládá tó ń bẹ níbi pé ká pèrún ni. Was-safil awwali. Àti kéèyàn wà ní sọ́fọ́ alákọ̀ọ́kọ́ nínú mọ́sálásí lọ́dọ̀ àwọn ọkùnrin. Lọ́sànámù àlẹ́. Arábìnrin ẹ̀ bá máa dúmọ́ra ẹ̀ lọ́wọ́ ní pé èmi ni màá pèrún, èmi ni màá pèrún tẹ́ fi ń jà sípò tẹ́ ń brẹ́bà àwọn tí wọ́n fẹ́ bá ṣe ń tábíù tẹ́lọ ń lọ́bì lókè tẹ́ ń kọ̀nẹ́t tẹ́lọ ń bá àwọn ọba tẹ́lọ ń bá àwọn lọ́lá tẹ́lọ ń bá àwọn gọ́fìnà tẹ́ ń lu gbogbo àwọn kọmíṣánná gbogbo wọn tẹ́ mọ̀ torí ẹfẹ́ ṣe máa ẹ dúpò mú ádínù pẹ́fẹ́ pèrún ẹyẹ dúpò máàmù máa ọ̀ẹ́kọ̀ ara ní arábìnrin kalẹ̀ ẹmọ tó ń bẹ́ mi pé kẹ máa pèrún ni àti kí àtìtì dé ní mọ́sílù kẹwàá ní sọ́fà alákọ̀ọ́kọ́ ẹbá máa tí mọ́ ara ẹlọ́wà ní pèmí ni máa ṣe ìwọ́kọ́ ni wàá ṣe ọba pèrún síwájú omi ìbá máa bọ́ lójú ẹ̀rí pàá ah, wọ́n ti pèrún ṣá èmi ni mo dẹ̀ fẹ́ pèrún bàbá kan lókè arẹ́gbà lọ́dún kan àwọn kan ní wọ́n lọ sínú mọ́sílù ń bẹ̀ láwọn àlejò ẹnìkan ni wọ́n bá mú máìkì dání ló bá kí máìkì mọ́lẹ̀ ló bá pèrún gbà sásìkò tó wọ́n ní bàbá jáde bàbá bá bó sígbe pé irun tó àwọn ti ń pè bóyá bí ọgbọ̀n ọdún àbò lé sẹ́yìn tẹ́nìkan kan ò bá wọn pé irun ẹ̀ márùn lójúmọ́ yẹn ìwọ́dẹ̀ délé ni ó dẹ̀ bá kíní yẹn jẹ́ ẹ̀wò àwọn bàbá rí tàná nìyẹn táwọn ń dù nìyẹn pé mo fẹ́ ṣiṣẹ́ ọlọ́run yìí ni kí ni wọ́n wá ń dù àwọn ọ̀dẹ̀ ń sùn lẹ́yìn sàárì dáwọn bàbá yẹn ẹsẹ̀ wọn á pé sínú mọ́sálásí bọ́jì arábìnrin bụ bá ma tó wà ń bẹ̀ ṣe nígbà tó ní kálùkù wá jí kó máa lọ kí ha a ní dákẹ́ ò bá lẹ́yìn ò ní gbọ́ ẹṣẹ́ ni náà náà ní gbà náà máa tuntò o nígbà pẹ́tọ́ ọlọ́run máa borí

wọ́n ló ṣúùsì láti ṣorí igbó torípò orí títí nle ó ọ̀nà fún tó sọdá ìdí ẹ̀sìn ọlọ́run náà ló ń ṣe ṣekúṣe. nígbà tí wọ́n náà fẹ́ jẹun egungun gbé mi fẹ́ o mọ̀ lè ṣe o fẹ́

tó fẹ́ràn òjíṣẹ́ tó fẹ́ràn sàhábà a gbogbo tó bá wà nínú alkùránà àbí nínú hadith anábi sàrásà gbogbo ẹ̀lú máa máa wùn ẹ́. fa inna Allaha yudillu man yasha'u wa wọn ní ọ وما على رسول إلا البلاغ المبين على رسول إلا البلاغ المبين Alánúkà náà fi jíṣẹ́ sí ẹ̀ kó sọ fún wa ní onídì láti máa sọ pínpín wa. Kó má darẹ̀ láàmú. Ilẹ̀ ìgbàlá kó lè mú bí. Ìpínlẹ̀ ìta náà ń sọ yìí káwa jíṣẹ́ sí wa ní. A mọ̀ pé oníwòròwòrò tí ìdákẹ́ wòròwòrò. Wàlá tẹ́bí ha bí náà fún késekése lẹ ṣì gbọ́ kàsàkàsà bàbá késekése ṣì ń bọ̀ bẹ́ẹ̀ lẹ ṣì gbọ́. tẹ́lifíhàbì náà tó so ká aláìhìn àgàrọ̀. ó pẹ́ ayé ṣe ń dé bó ṣe ń súnmọ́ sí bẹ́ẹ̀ náà làwọn onísọkúsọ náà ń pọ̀ sí. bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọlọ́run bá ń gbé gbogbo oríṣiríṣi èèyàn míì náà dìde tó máa máa jẹ́ tó máa máa ṣàtúnṣe táwọn èèyàn kọ́ ti bàjẹ́ alábẹ̀tò sọ́lẹ̀ náà fún wáyé pé bada islam ghariba sayaudu ghariban kama bada fatuba lil ghuraba alábẹ̀ní islam bẹ̀rẹ̀ láti lára àwọn èèyàn náà nígbà tí àwọn ànábì ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà náà ó máa ń sẹ́jì lára wọn ni pé ẹ̀ẹ́ so àwọn ọmọ kọ̀dákẹ́yàn fọwọ́ sí jẹun àbí àwọn ọmọ kọ̀dákẹ́yàn máa lọ kúnlẹ̀ sí tí ó èrè kan kọ̀dákẹ́yàn máa bọ òkúta àwọn ọmọ ọgọ̀rọ̀ àwọn èèyàn lánàá wọ́n fọ́tọ̀ yọ̀ọ́dọ̀ rẹ̀ríbá. rẹ̀ríbá ń ká máa bà dáa. arábìnrin tó ṣe ń bọ̀ wá bọ́ sí kó àjèjì lára àwọn èèyàn ó kù díẹ̀. pàtó bá nílé bọ́ báyìí. arábìnrin wa ní oríire kó máa bá gbogbo ẹni tó ń bá wá ríra rẹ̀ ní ìrẹ́ àjèjì lásìkò gbà náà. pàtó bá nílé bọ́ rọ̀bá. nínú tí wọ́n náà ti lọ gbẹ̀sẹ̀ má lẹ́bu wọ́n náà ti lọ gbẹ̀sẹ̀ wọ́n náà kí ń jàsí jẹ́ mọ́ kí ń pọ̀fọ̀ mọ́ wọ́n náà kí ó tún máa ṣòro dílé má a tún fẹ́ yẹ́yìn bàbá padà sọ pé ṣẹ́yìn wọ́n jẹ́ra ní gbogbo oríṣiríṣi nǹkan ńgbà tó bá gbédélé tó ń sọ fún wọn àjèjì ní ẹ̀là àná àwọn tó kùnú fámílì àjèjì dẹ́ níbi iṣẹ́ lásán àlẹ́yìn bí mo sọ yìí tí alábìnrin oríire kó máa bá ẹ̀sọ́ bá rẹ̀ ní ìrẹ́ àjèjì tó ò fa ìgbà bàjẹ́ torí ẹ̀ àwọn onígbọ̀rọ̀bá alẹ́bìnà sọ̀rọ̀hùn àmọ́ afsada náà àwọn tí wọ́n ṣàtúnṣe táwọn èèyàn bàjẹ́ nínú ẹ̀sìn àwọn lànà bí pèlè

torípé tí èèyàn bá ń sọ fún wọn lóòótọ́ ó máa ń dùnyàn pé nígbàtẹ nílàákàyè nígbàtẹ lójú tẹ fi ń ríran nígbàtẹ létí tẹ fi ń gbọ́ràn kí ló lè fàtẹ́ fi lè máa ṣerú tẹ́ǹsì ń zìlà ilẹ̀ ìkàmì rọ́bìkà. ń zìlà ilẹ̀ ìkàmì rọ́bì. wàjì tó kàn wá arábìnrin pé

àwọn eh, lẹ́nu ọ̀rọ̀ mọ́lọ́dọ̀ gọ́ọ̀nà wọ́n lẹ́nu ọ̀rọ̀ mọ́lọ́dọ̀ president wọ́n ti gba oríṣiríṣi nǹkan wọ́n ti jẹ́ dòdò wọn tó bẹ̀ kí wọ́n sọ dòdò fáwọn ará bí yẹn àsàwọn ilé yẹn ṣùgbọ́n àbà mí wà àwọn òjẹjẹ kú àti tí wọ́n á tó wá ìsọ́sílẹ́sì ò gbọ́ só mi ní láti bá sẹ́nìtì mọ́ arára ah, o ẹ̀ṣì máa máa sọ ni sẹ́bámọ̀ sọ ẹ̀ṣì ìsọ́mọ́ ẹ̀sọ́ pé ẹ̀fẹ́ jókòó lórí àga ọba yẹn má ẹ̀yìn máàmì máàmù náà tẹ́bá ní ẹ̀fẹ́ sòdúdọ̀ ọ̀rọ̀ fáwọn èèyàn mọ́ ẹkúkú pàpẹ́ fẹ́ withdraw kúrò nípò ìmáàmù yẹn mọ́ torí pé ń tẹ́ ipò tẹ́ ìkókẹ́ ìfòdodo fáwọn èèyàn ní ìkókẹ́ kọ̀bàjẹ́ ni ṣẹ̀báàrí tí ṣẹ̀bàjẹ́ wá ti wá ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀wà sọ̀rọ̀ lórí ẹ̀ kò dá kẹwà lórí àga yẹn ju kẹwà ń bẹ̀ kẹ́ máa wá bàbẹ̀ jẹ lọ torí ju àìsọ̀rọ̀ yìí ẹ̀ ń bàbẹ̀ yẹn jẹ ni. wàhálà mùtá fà á. torí àwọn ìyá máa kó ti pé àwọn tó yẹ kó sọ̀rọ̀ ní àdégbọ́n kọ̀kọ́ lẹ́nu wọn. wàhálà mùtá fà á. ọlọ́run ànábì tó bá sọ̀rọ̀ tó bá kọ̀ bàjẹ́ mọ́ tó bá tó bá ti mọ́. bàmá bala bẹ́ta rísà látàbù. ọlọ́run ni ò Wàláhù yá àṣìmù kàmínà náà sí. Ọlọ́wọ́ fi lọ́kàn balẹ̀ pé èmi ọlọ́run mo ṣe tán àti dáàbòbò ẹ máa kú ẹyọ kúrò níbi aburú àwọn èèyàn. Àṣìpé tí wọ́n bá ń sòdodo ọ̀rọ̀, àwọn èèyàn kan dúró kó àwọn fẹ́ bá tiẹ̀ jẹ́. Àṣìbá ṣe ń sọ yìí náà àwọn kọ́ ń kọ́rọ̀ tí wọ́n ti máa gbèrò burúkú tó ti máa pílánì kọ burúkú ṣùgbọ́n tọ́lọ sọ fánà bí ránà wá gbójú lè wallahu ya'simuka minan nas hasbuna Allahu wa ni'mal wakeel wallahu ya'simuka minan nas ó bá ẹsẹ̀ ń bá ẹjẹ́ tẹ́ ń bà ní kò jẹ́ tẹ́ ń bà ní jẹ́ ẹtúbà ẹpàtì ò ẹtúbà àwọn ọdún yẹn sọ fún yàn. yahdil qawmal kafirin. ọlọ́wà ni òun ò ní fọ̀nà mọ gbogbo àwọn aláìmoore àwọn bùtùlù ẹni ọlọ́run fúnlẹ́bùn kó sọ̀rọ̀ tí ò wá sọ wọ́n náà ń ṣàìmòrè sí kẹ ọlọ́run ẹni tọ́lọ́run fi sípò pé kó sọ̀rọ̀ táwọn kan lọ́bì púpọ̀ yẹn tí wọ́n rí bẹ̀ dé tí wọ́n wá débẹ̀ odi ọba odi baálẹ̀ odi chairman odi chief imamulu odi olórí kan odi authority kan nínú ẹ̀sìn ó wà ń pọ̀ pé kí wọ́n náà kọ́ bàjẹ́ kí wọ́n náà wá nǹkan tó máa ṣàwọn aráàlú aráàdúgbò láǹfààní kó mú wọlé látọ̀dá àwọn èèyàn ó wá ṣe àbòsí ló ṣe. mọ̀rọ̀ àmì kò mọ̀ nkàrà ọ̀hún. anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní parí. mọ̀rọ̀ àmì kò mọ̀ nkàrà ọ̀hún. ìṣọ́ra bá ní gbogbo ẹni tó bá rí tí ò da tọkàn kọ̀ tí ò da. fọ́lì yóò gbọ́ jíròrò. bá a ti sọ ti arákùnrin yìí náà ní ìsìn ń ò dá ló sọ láti máa sọ̀sọ̀kúsọ nípa ẹ̀sìn ọlọ́run. mọ́rọ̀ àmì ń kọ́. sábà wá tí wọ́n náà bá rí tó gbọ́ níwọ̀ gbogbo àfá tí wọ́n náà gbọ́. mọ́rọ̀ àmì ń kọ́ mú un kára. arábìnrin tó bá rí tí ò dá bẹ́ẹ̀ kó fọwọ́ kọ́. fàlẹ́yọ̀gà ìṣirò bìyàn dìgí. tó bá rọwọ́ fi kọ́ àdáàfẹ́ máa fólè yìí máa. alábìnrin ẹni ìmọ́ni tó lẹ́jù lẹ́ẹ̀kan sí ẹni ní ọjọ́ jùmọ́ yọmọlẹ̀ jùmọ́ gbogbo wọ́n tó ti máa ní ká mọ́gbàgbé láti ká káàkì lónìí anábìnrin tí أنا وكوشي كل قبة لا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ níbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́nà abẹ́òkúta.